إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدوك يا الله وبركاته atọrọ alekun ike àti ìgẹ̀ fún ọjísánlá muhammad sallallahu alayhi wa sallam alekun ike ọlọ́run àti ìgẹ̀ rẹ̀ kí wọ́n sàì máa bá òjíṣẹ́ náà àti àwọn aráalé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé alqiyama kí ọlọ́run ọba kí ó má lẹ́yìn náà àti wa káàbọ̀ sórí ìjókòó alábàárkà bíi ìdíniláhi ta'ala èyí tí a máa tẹ̀síwájú nínú kíkà látinú tírà al-arba'una an-nawawiyya èyí tí àfáàgbà ẹni ìsíwájú dáadáa al-imam nawawi rahimahullahu ta'ala tí wọ́n kọ́ kí ọlọ́run ọba kí wọ́n ṣàṣe àlékún ìkẹ́ rẹ̀ fún àfáà ní ìjókòó tí ó gbẹ̀yìn aka hadithi ẹlẹ́ẹ̀kẹta nínú tírà yìí wàbí ibìláhi ta'ala ní ìjókòó tí ò ní a ó máa wo ìtumọ̀ hadithi ẹlẹ́ẹ̀kẹrin hadithi abu abdulrahman wani an abi abdulrahman abdullahi bin mas'ud رضي الله عنه قال oni látọ̀dọ̀ baba abdulrahman baba abdulrahman yìí òun náà ni abdullah ọmọ mas'ud radiyallahu anhu kí ọlọ́run bá kí ó yọ́nú sí qala ó sọ wípé haddathana rasulullahi sallallahu alayhi wa sallam wa huwa as-sadiqul masduq ó ní òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó sọ ọ̀rọ̀ fún wa wa huwa as-sadiqul ọlọ́run tó sọ̀rọ̀ fún wa yìí òun náà ni olódodo olùgbàlódodo ẹni tí a ò kì í gbé ọ̀rọ̀ rẹ̀ nírọ́ àwọn olùmọ́ni abdullahi ọmọ masud ó gba àwọn hadith tí wọ́n pọ̀ wá látọ̀dọ̀ muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kí ni kí ló special nípa hadithi tí abdullahi ọmọ masudu fi ń ṣe muqaddima yìí ẹ̀rí pé nígbà tó ń sọ fún wa pé hadathana rasulullahi sallallahu alayhi wa sallam wa huwa sadiqul masduq kì í ṣe òní ni ó ti ń gbẹ̀gbọ̀ ọ̀rọ̀ wa ó ti wá jẹ́ pé asadiqul masduq kí ló tó fi ń fi ìròyìn sadiqul masduq kò tó wọ́n ti pé àwa tí yóò fi hadithi tó létí a mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run ọba olódodo ni òjíṣẹ́ ọlọ́run ọba síwájú kí a tó rán níṣẹ́ ni gbogbo èèyàn ti jẹ́rìí olódodo ni látàsìkò tó dúdú dúdú ni gbogbo àwọn ọ̀sẹ̀bọ pátá ti jẹ́rìí pé olódodo ni sẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam àwọn olùmọ́ni nítorí pé wọ́n ní gbófa tí ibi mas'ud fi wí eré tí òfin ma lórí pé qala rasulu haddathana rasulullahi sallallahu alaihi wasallam ó sì dákẹ́ bẹ́ẹ̀ kó dẹ̀ bẹ̀rẹ̀ sí fún wa ní irú kí lòjíṣẹ́ ọlọ́run wí ṣùgbọ́n ó kan ìjẹ́ òdodo àti ìgbàlódodo òjíṣẹ́ ọlọ́run ọba ó kàn nípa wọn sọ fún wa pé wọ́n hú ọ̀sọ́ àti kòlùmọ̀tò pé òjíṣẹ́ ọlọ́run tí mo fẹ́ sọ tó wí fún yín yìí òun náà ni olódodo yẹn tí a máa ń gbà lódodo wọ́n ní kí tó fa eléyìí ni wípé ntí hadithi náà kó sínú ntí ó pamọ́ ni pàápàá jùlọ ní àsìkò tiwọn tó yàtọ̀ sírú àsìkò táwa wà lónìí tí ìmọ̀ ìgbàlódé tó ti dé ipò kan tá a lè fi mọ àwọn nǹkan kan nírú bẹ́yẹn téèyàn bá wà ní tóbìnrin bá wà nù oyún. ó ṣòro kẹ́ ẹ wò ó kí ẹ wá ní oyún tó ní ọkùnrin ló fi bí tàbóbìnrin ló fi bí àbí méjì ló fi bí àbí mẹ́ta yóò ṣòro irú ọmọ olóòbí ká mọ jíǹsù ọmọ yẹn gan lásán ná yóò ṣòro ká tó tún máa sọ̀rọ̀ àwọn nǹkan míì tó jẹ́ details nípa irú ìṣesí náà wà nínú àpò bíi. bákan náà àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tí wọ́n pamọ́ ni àwọn olùmọ̀ wa ní Ibn Mas'ud wa ń kan ọ̀rọ̀ ó wá ń ṣe ó ń sọ ó ń ṣe introduction fún ọ̀rọ̀ yẹn nítorí kí àwọn èèyàn lè ṣe kí ni nítorí káwọn èèyàn lè gba ọ̀rọ̀ náà mára torí tí ojú ò lè èèyàn lè fojú lásán rí ni àyàfi kí ọlọ́run ọba tó máa bóun lòun ṣe ń ṣẹ̀dá wa kó sọ fún wa wọ́n ní nígbà tí ó wí eré tí wọ́n ní inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi arba'ina yawman nutfa ibi dájúdájú ẹni kọ̀ọ̀kan nínú yín wọ́n máa ṣe àkójọ ìṣẹ̀dá rẹ̀ nínú inú àpò òbí nínú ìyá rẹ̀ tó bí yẹn fún ogójì ọjọ́ nutfatan yóò wà ní nutfa yóò wà ní ipò nutfa ìyẹn ni pé yóò wà ní ipò mani ìpìlẹ̀ ọmọ èèyàn ni هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقناه من نطفة أمشاج نبثلي ìpìlẹ̀ ọmọ èèyàn náà ibi tó ọmọ èèyàn ti pìlẹ̀ náà yóò lo nútúfà yẹn yóò wà ní omi màníyì yẹn fún ogójì ọjọ́ thumma yakunu alaqatan mithla dhalik lẹ́yìn wá gbà náà yóò wá di ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ dídì damun gharib lẹ́yìn ìgbà tó ti wà nínú òtúbà yẹn fún forty days ẹlẹ́ẹ̀kejì ni pé yóò di ẹ̀jẹ̀ kíkí fún ogójì ọjọ́ míì àwọn olùmọ́ni ṣé tí ogójì ọjọ́ àkọ́kọ́ bá pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni ó di ẹ̀jẹ̀ kíkì Sheikhul Islam ibn Uthaymeen ó ní rárá ó ní yóò máa yóò máa ṣéǹjì láti ipò kan sípò míì ó ní gradually ni yóò change sí ẹ̀jẹ̀ kíkì yẹn kì í ṣe pé tí ọjọ́ ó dìgbà tí ogójì ọjọ́ yẹn bá pé lẹ́ẹ̀kan náà ni ó change yóò máa yà yóò máa yí àyípadà ó máa bá láàrin forty days yẹn ọ̀nà tó máa yẹ kó nu mọ́tò ọ̀tá mẹ́tìlá dàdí lẹ́yìn náà yóò wá di bá ti ẹran fún ogójì ọjọ́ mi wọ́n ní ìjọba tí wọ́n fi pè ní mọ́dúrà ni pé látara magun ìyẹn ni pé nǹkan tí èèyàn lè jẹ ẹran tí kò tóbi tayọ ní èèyàn lè sọ sẹ́nu lọ òun náà ni mọ́dúrà yẹn yóò di òdiwọ̀n ẹran tí kò tóbi ju ní èèyàn lè sọ sẹ́nu lọ. wọ́n ní thumma yursalu ilayhi al-malak wọ́n ní lẹ́yìn ogójì ọjọ́ tiẹ̀ lẹ́ẹ̀kẹta yẹn ìyẹn lẹ́yìn one hundred and twenty days yorùsàlù ilé ìjìnlẹ̀ malak wọ́n rán màláìkà kan sí i ta ni wọ́n rán màláìkà yìí òun náà lọ́lọ́run ọba ọba àdìkẹ́ ọlá fayamfoko fihi ruh fayamfoko fihi ruh màláìkà yìí wọ́n rán láti wá fẹ́ẹ̀mí sí ara báàsì ẹran yẹn lásìkò tí ó wà ní látara báàsì ẹran yẹn òun ni ọlọ́run ọwọ́ ti ya àwòrán ọmọ èèyàn ní bó bá ṣe wù ú ọlọ́run ọba àlejò ọlá ní walladhi yusawwirukum fil arhami kayfa yasha la azizul hakim. òun ọlọ́run ọba òun ni ọba tí ya yín nínú àpò ìbí ní bó bá ṣe wù ú ẹni tí ọlọ́run ga ọlọ́run ọ̀wá mọ̀nà rẹ̀ kó tó da ní gíga ẹni tó ọlọ́run dáa tó kúrú ọlọ́run ọ̀wá mọ̀nà rẹ̀ kó tó dáa ní kúkúrú ẹni tó sanra ẹni tó tẹ́ẹ́rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé yi kayfa yasha a máa ń ya àwòrán wa bó bá ṣe wù ni. àwọn aná màláìkà yìí kí màláìkà náà fẹ́ẹ̀ mí sí i lára ẹ máa wo ìpìlẹ̀ ọmọ ènìyàn o torí bí a ó padà wá dá ọmọ ènìyàn padà sí ìpìlẹ̀ rẹ̀ síbi tó ti wá àwa jọkítàpọ́sì ìpìlẹ̀ yẹn pẹ̀lú ìgbéraga sí ọlọ́run ẹ wo bí tọ́mì yẹn ti pilẹ̀ ẹ wọ ọ̀nà tó gbà wá ẹ wá wò ìgbéraga rẹ̀ sọ́lọ̀ lẹ́yìn one hundred twenty days yóò fẹ́ kó fi hẹ̀rù rẹ̀ wọ́n á fún ẹ̀mí sí i lára àwọn abáàgbẹ́ náà olùmọ́ni fífẹ́ ẹ̀mí sí i lára yẹn kì í ṣe dandan kó jẹ́ sípé lẹ́yìn one hundred forty days yẹn ni torí ẹgbà ọ̀rọ̀ mi irú hadithi yìí tísà àbí kan gbà wá wípé lẹ́yìn forty days ìtàkọ́kọ́ yẹn ni wọ́n á ṣe kínni ni wọ́n á fẹ́ mi sí i lára ala kulli hal wọ́n á fẹ́ ẹ̀mí sí i lára wa ma adraka ma ruh kí wàá ní ẹ̀mí yìí kí lẹ̀mí dìsín àti ìrì gbọ́ wípé ṣe àwọn pé tí èèyàn bá kú ó láwọn kankan tá a lè yọ lára rẹ̀ tó lè ṣàǹfààní fẹ́ lómi àti ìrì gbọ́ pé ẹ̀mí ẹnìkan nígbà tí ìwọ ti tó ti exhaust uh, ìsẹ̀mí rẹ lórí ayé ẹ̀mí tí ẹ jẹ́ ká yọ jẹ́ ká fi sínú kúlà ká lò fẹ́ lómi. ní tó ń jẹ́ ẹ̀mí yẹn a kàn rẹ̀ lásán ni ìbẹ́nu àwọn nǹkan tó jẹ́ sí pé dìsí dọ̀la kò sí ẹnì tó lè ṣàlàyé rẹ̀ inú fangba tí wọ́n fi ń bi òjijì ọ̀rọ̀ wọn ba léèrè wa yas'alunaka 'ani ruh wọ́n ń bi ọ́ léèrè nípa ẹ̀mí sọ fún wa wípé kuli ruh min amri rabbi ìmbẹ nínú àlámọ̀rí ọ̀rọ̀ wọn ba mi ọ̀rọ̀ wọn bò dáwọ́ lọ wa ma utitum min al-'ilmi illa qalila ọ̀rọ̀ wọn ni àfọyín ni gàgà nínú màá fi díẹ̀ àyàfi díẹ̀ kí ni jẹ́ ẹ̀mí yẹn ẹ̀mí yẹn ló mú wa mí òun ló ń fa táàfi lọ táàfi bọ̀ táàfi lè ṣe gbogbo táàṣe àsìkò tó bá wọ ọlọ́run tó bá fa ẹ̀mí náà kúrò ń bẹ́ a ó di gbọ̀rọ̀ gidi ni àwọn ilé àǹfààní má ẹ̀mí yìí kò sẹ́ni tó wá kò sẹ́ni kankan a ó kàn rí pé ìdí máa ń sẹ̀mí ń sẹ̀mí náà ní ṣùgbọ́n kílẹ̀ ní ẹ bó lórí bó ló wà ọlọ́run nìkan ló mà kò sẹ́ni tó lè ṣàlàyé torí pé ìmọ̀ ọlọ́run ó gbáyìí bó tilẹ̀ wù ká nímà tó ìmọ̀ nípa ayé ni nípa àtẹ̀mí ni nípa nkankan ni a ò tí ì mọ̀ nkankan ìrẹ́bà tí nabiyullahi musa aleyhi salatu wa salam àti khidir lọ́jọ́ wàná ẹ̀mà khidiru yẹn èyí tí ọlọ́run ọba fi ṣe àdéhùn fún anabi musa aleyhi wa salam torí pé anabi musa banu israel alayhim minallahi ma yastahiqun nínú gbogbo ẹ̀dá tó lọ́wọ́ ń dá pátá kò tí ì sí onígbẹ̀rù gan rí ẹ̀dá bíi Banu Israel sálùkì àmì èdè kò sì ní sí. àwọn tí wọ́n ní àyà láti sọ fún ànábì ọlọ́run pé wo wáàzí ìdí tó àsọ pé sọ máa ìdàkalẹ̀ tíìbù tí wọ́n ti arrange oúnjẹ káà ní tẹ̀tẹ̀ máa ń sìn tí ẹkú tó bá ti sọ láti àwọn ah, òwò tí ń sọ láti sánmà báyìí láti inú àlìsẹ́ náà ni ó ti tó bá ti dé ó ti àkàn jókòó lẹ́gbẹ̀rẹ́ àti máa kẹrin. ìyẹn ni pé wọ́n ń wò pé lè sún ànábì ọlọ́run kàkiri. wọ́n ti ànábì musa yìí aleyhi salatu wa salam nínú tí wọ́n á bi léèrè wọ́n á sọ fún ànábì musa pé ẹsẹ̀ já bi léèrè pé gan pé ta ló nímọ̀ jù lọ gan ta ló nímọ̀ jù ànábì musa ti tọ̀ ọlọ́run tí sọ́dọ̀ ọlọ torí fìtínà banu Israeli fìtínà wọn ní agbára wọn ni Ọlọ́run bá wá fẹ́ kọ́ anabi Musa lẹ́kọ̀ọ́ pé ìmàtó olóòní yẹn aleyhi salatu wa salam ìmàtó olóòní yẹn tó fi kì sọ́dọ̀ ara rẹ̀ pé olóòní ju yẹn ẹrú àkàtó ń bẹ tí wò ó mà ó wà lórí ilẹ̀ ó mà ju ọ̀rọ̀ ó wà lọ ilé ẹ̀kọ́ ẹrú yẹn ó lọ kọ́ ẹ̀kọ́ nígbà tó dé ilé ẹ̀kọ́ náà wọ́n fún un ní rules and regulations tó bá fara mọ́ kó sáìn wọn fún ọ láti mission olóhùn gbà ọ̀kan náà àwọn ṣùgbọ́n àwọn òfin ilé ẹ̀kọ́ kídírì yìí ó ti parí síbẹ̀ o òun làwọn súfí ń lò lónìí òun làwọn ní súfí lò lónìí òun náà ni òfin yẹn ni pé gbogbo ń tí ń bá ṣe ò gbọ́dọ̀ ṣe kí ni sọ̀wọ́rọ̀ bí eré kódà bó tako làákàyè rẹ bó tako màá rẹ ó tako ìmọ̀ rẹ ó tako àyà kùránì tó ma ó tako àdìsí tó ma mọ̀rì eré rẹ. ìyẹn ọlọ́run fi kọ́ musa lẹ́kọ̀ọ́ ọlọ́run fà tí lọ nínú ìlú yóò bá tó bá kékeré tó ń ṣeré ó sì mú ó sì yin èyí ṣe tó pa ọmọ yìí kí lẹ́sẹ̀ tó fi ṣe ọ́ ti gbàgbé pé a ní ìbéèrè ń bí ni àmọ́ bínú ìní béèrè ó ṣe oríṣiríṣi àwọn nǹkan nígbà tí Musa alayhi salatu wa salamu ò lè mú mára pé èé ṣe wá ní béèrè ó máa ṣe oríṣiríṣi nǹkan ó bẹ̀rẹ̀ sí kọ́ akànwọ̀lú ọkàn múrílẹ̀ ìgànà tó fẹ́ wó bẹ̀rẹ̀ sí kọ́ ló bẹ̀ ọ orí ọkọ̀ ojú omi àwọn ọlọ́kọ̀ ojú omi yọ tí ó ń bàjẹ́ ó dá àgbọ̀rọ̀ sọ̀rọ̀ sùúrù yìí ti wá tó báyìí jẹ́ wá sọ̀tún mọ àwọn nǹkan tó lè ṣe sùúrù lórí wọn fún ọ. àdébí musa wá rí pé ee nǹkan kù. wọ́n ní akédèrú wa ń sọ fún àdébí musa pé ní ọjọ́ kan wọ́n dúró ní ẹ̀gbẹ́ òkun ẹyẹ kan wá bà ó mú mi ó wá fò akédèrú wa ń sọ fún àdébí musa pé sórí ìmọ̀ mi ìdíje mi mọ̀ tí wọ́n ń bá bàrà rẹ̀ pé mo mọ̀ nǹkan kan yẹn àti máa tiẹ̀ gẹ́gẹ́ bí ànábì ọlọ́run tọ́lọ́run sọ ìmọ̀kalẹ̀ fún àti máa tèmi àti máa tiẹ̀ tá a bá kó papọ̀ kò tí ì tó ti ẹyẹ ẹyẹ yìí tó mu nínú omi yìí tá a bá fi wé ìmọ̀ ọlọ́run. àyẹn ni pé ìmọ̀ tèmi àti tiẹ̀ láyéláyé a ò lè fi wé kíni a ò lè fi wé màá ọlọ́run omi mélòó lẹ yóò mu nínú ọ̀kan ar-ruh ẹ̀mí yìí ọlọ́run ọba nìkan òun ló ma bóò lórí bóò lòún dà kò fi mọ ẹ̀dá one hundred and twenty one days wọ́yọ́mọ̀rù بأربع كلمات. kalimat. wọ́n á pa màláìkà tí a rán yẹn wọ́n á pa láṣẹ pẹ̀lú àwọn kẹ́límà mẹ́rin kan wọ́n á pa láṣẹ pẹ̀lú àwọn kẹ́límà mẹ́rin. lẹ́yìn ìgbà tí ó fẹ́ mi sí. Si, mudugọ yẹn lára tán kẹlima mẹ́rin alakọkọ bikẹtibi rizqihi bikẹtibi rizqihi wọn akpalasẹ pẹ̀lú kíkọ arziki ẹniyẹ arziki ẹniyẹ ìlúfà gbọ́dọ̀ ọlọ́rọ̀ bàbá àlejò ẹlá tó ní ẹ nínú àwọn al-ghaybiyatul khams yẹn wàyàlẹ́mu máa fi arham máa fi arham ọlọ́run ọba sì máa kì í ṣe ẹni tó wà nínú àpò òbí lọ́lọ́run lóhùn mà ó ní ohun tó wà nínú àpò òbí kì í ṣe manfil arhami ni manfil arhami ni torí pé bí ọba ní ọmọ skani ń ṣe ó wá rí pé ọmọ yẹn ọmọ ọkùnrin ni kò sí láìsí tọ́yì ọmọ ọkùnrin ni ló wà nínú àpò òbí yẹn ó dáa ṣé ó lò ó ní gbàtà lẹ́yìn gbàtà bá dé àbí yóò tó sí kí lárìsìkì rẹ̀ tí ó jẹ láyé ṣé skana kan ti wà tó lè dìgítẹ́kì yẹn. tí ó lówó àbí ó tó sí. tó wájú pé scanner bá wà tí ó dìgítẹ́tì yẹn láti pé fìdínà tí ó wà láyé lónìí ó ní agbára èjì ò bá tó sì àti ẹ̀ níjẹ́ ó mí gan kò ní mí díwò pé yóò sunkún sáyé. bikẹ́tìbí rìsítẹ́kì arzikì wa ọlọ́run ọba ti kọ́ kíkọ yìí òun ni wọ́n ń pè ní alikitaabatul fardiya alikitaabatul fardiya kíkọ tí èèyàn kọ̀ọ̀kan nínú wa tó dání gbogbo èèyàn kọ̀ọ̀kan nínú wa ni màláìkà kọ eléyìí fún yàtọ̀ sí alkitabatul kauniyya èyí tí ọlọ́run pa gègé láṣẹ láti kọ fifty years síwájú kí a tó ṣe ẹ̀dá ilé ayé wọ́n nígbà tí ọlọ́run bá dájèké ó pa láṣẹ pé kí ó kọ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ pátá gbogbo ẹ̀ ni ó dẹ̀ ti wà lákọọ́ rẹ̀ ṣùgbọ́n lásìkò tí èèyàn kọ̀ọ̀kan nínú wa tó bá fẹ́ wá sáyé màláìkà yóò kọ tó ní kálukú fún òun ni wọ́n ń pè ní alikitaabatu fardiya òjíṣẹ́lá Muhammad ó ní nafasa نفث الروح الأمين في روعي أنه لن تموت نفس حتى تستكمل رزقها يكي روح الأمين هي ملك جبريل ó sọ sí mi داجي ọkàn wípé dájúdájú ẹ̀mí kan ò ní hatta tastakmila rizqaha títí tí ẹ̀mí náà tí ó fi pín gbogbo tí a ṣe fún ní àrísìkí tí ó fi pín tí ó fi jẹ gbogbo tí ń jẹ àrísìkí rẹ̀ tí ó fi jẹ tán ẹ̀mí náà ní bọ́ torí náà òjijì ọlọ́ọ̀bá wá ní fa'ajimilu fi talab fa'ajimilu fi talab torí bẹ́ẹ̀ ni kankan ò bọ́ àyàfi lẹ́yìn bàtẹ́mi náà bá jẹ gbogbo tí ń jẹ àrísìkí rẹ̀ tán ajimilu fi ẹwà arziki ní wíwá dáadáa ẹwà arziki ní wíwá dáadáa nàìjíríà tó wá lẹ́yìn wípé torí pé bó tilẹ̀ wù kí ẹ fa òru ẹ̀mí ara yín tó ẹ ò lè fa òru ẹ ò lè rí arziki tayọ ntọ́lọ́run ti kíni ntọ́lọ́run kọ́ ọmọ nǹkan ní kò yìí ìlọ́pàá tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó fi ṣáàdù àlọ́sí wípé kí a ṣe àjìnínú fi talab wọn kọ àdìsíkì rẹ̀ kò sì ní jẹta yọ eŋti akọ yẹn eŋti àti kọ yẹn kò sẹ́ni kankan tó lè tó lè kọ́ dí kó má jẹ tó yí pé òun ní jẹ tó yẹn kò sí enítọ̀hún. wọn kọ màláíkà yìí láti ẹ pẹ̀lú rìkẹ́tì rìsíkè wà á lìhìí. wa ajalihi bákan náà wọ́n á pa láṣẹ pẹ̀lú kíkọ ajalu ẹni yìí àsìkò rẹ̀ òdiwọ̀n àsìkò tí ó lò láyé. ẹni tí ó pẹ́ láyé ẹni tí ò ní pẹ́ ẹni tí ò ní lò jọjọ́ kan lọ ẹni tí ò ní lò jọ̀sẹ̀ kan lọ ẹni tí ọlọ́run ọbọ̀ fún ní àìmọye ọdún a ò kí jogún rẹ kì í ṣe pé nílé nídìílé tiwa àwọn bàbá bàbá bàbá wa wa máa pẹ́ láyé nì níbo táwọn ibẹ̀ àwọn olùmọ́ni kì í ṣe wèrà fìyà bí ẹni àpèjúwe ẹni tọ́lọ́run fi àdánwò tọ́lọ́run ṣe àdánwò kó bímọ kọ́ máa kú kó bímọ kọ́ máa kú fún un kó wá wò pé kó wá fún onímọ̀ràn pé tọ̀ àbóyá àbówà fẹ́yàwó mi ní ilé àwọn alágbájá torí báwọn ọmọ tí wọn èkú. wèrè kan tí wọ́n fi ń hàn láàárọ̀ ní lórí tẹlifíṣàn bí máa ń ṣàdúrà fáwọn fáwọn tí wèrè tí wọ́n gbókùn ju tiẹ̀ lọ. wípé òun pàṣẹ pé àwọn ò ní kú àtòun àtàwọn òpònú tí wọ́n jókòó wájú rẹ̀ wọn ò ní kú e, èèyàn kankan ní family member wọn ò ní kú àwọn kìí wí ìrìlẹ̀ ilé ìrìn àbílẹ̀ yóò gbádùn ni ẹ ní kú àwọn èèyàn tí wọ́n síwájú yín òun ò kú nílé ayé tí gbé fẹ́yìn ẹ̀yìn má jìn pé látìgbà tọ́lọ́run ti sọ ànábì ádámà kalẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n ń bí látìgbà wọ́n sì wà láyé dòní tó bá wu ọlọ́run ọlọ́run lè tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run dá wa ó sì ní ká máa tọ́kú o ajalihi fa subhanallah ajalu yìí kò sẹ́ni tó mọ ìgbà wo ni ó lè jó ni ó lè jọ́la ṣùgbọ́n nǹkan kan tó dájú náà ni pé tásìkò yẹn bá tó a ò ní lọ lára tásìkò yẹn bá tó a ò ní lọ lára pẹ̀lú òdiwọ̀n ìṣẹ́jú kan a ò ní lọ rárá. ilé ìtiwà lákọọlẹ̀ oníkálukú wa a ò ṣe mọ̀gbà tá à ń lọ eléyìí lọ́wọ́ àti jẹ́ sí pé ó yẹ kí mùsùlùmí kó máa gbìyànjú kí ó kí iṣẹ́ rẹ̀ kó máa jẹ́ dáadáa ní gbogbo ògbà torí pé a ò mọ̀gbà tá à ń lọ a ò mọ̀gbà tí ó yá ntí abájì kúlé lórí òun náà ni wọ́n gbé wa dìde lé lórí tó bá dé jọgbọ́dọ̀ àlùkìyàmà kọ́lọ̀ ń kó jẹ́ kí ikú kó ka iṣẹ́ dáadáa mọ́ wa lọ́wọ́ màláìkà yóò kọ àsìkò ẹni yìí fún iye ọdún tí ó lò láyé wà á mẹ́rin yìí nínú àwọn nǹkan tí a ó pa màláìkà náà láṣẹ láti kọ òun náà ní iṣẹ́ ẹni yìí àwọn iṣẹ́ tí ẹni náà ó ṣe dáadáa àtẹ̀yí tí ó dáa alqawli wàlámẹ́lì àwọn aṣẹ́ tó ní láti ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ wàlqalbi àwọn aṣẹ́ tó ní láti ṣe pẹ̀lú iṣẹ́ oríkì ara àti iṣẹ́ tá a fi ọkàn ṣe gbogbo eléyìí a ó kọ fún ẹni yìí bákan nínú àwọn nǹkan tí a ó kọ wa shaqiyyun aw láti ìgbà tó ti wà ní inú àpò òbí yẹn náà láti kọ́ fún un tó bá jẹ́ tó bá jẹ́ olórí ibú ni kọ́lọ́n kó sọ wa àbó lórí ire kọ́lọ́n kó mọ́sá ìkàwá kún wa. ilé ló fàtí Ibn Mas'ud sàájú tó gba hadithi wa wọ́n ní a máa sọ wípé ash-shaqiyyu man shaqiya fi batni ummihi olórí ibú ẹ̀dá ọ̀hún náà lẹni tó ti sori ibú láti inú àpò láti inú okùn ìyá rẹ̀ ló ti sori ibú ẹni tó ti sórí ibú láti inú okùn ìyá rẹ̀ ìwọ wá ní dandan ó mú sórí rẹ̀ bíi fìràwọ́nà kò sí èmi jù nínú lórí pé fìràwọ́nà àti inú okùn ìyá rẹ̀ ló ti sórí ibú. ìyẹn kò sí wáàzí tẹ̀ lè ṣe láyé tí bá fi gbogbo ọjọ́ ayé ṣe wáàzí kò ní sàǹfààní fún un. وسعيد من سعد في بطن أمه olóríire èèyàn òun náà lẹni tó jẹ́ jíjẹ́ láti inú okùn ìyá rẹ̀ ló ti soríire wọ́n ní abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu wa arda ó tẹ̀síwájú ó ní fawallahi alladhi ilaha ghayruhu ó ní mo fi ọlọ́run ọba èyí tí kò sí ọba míì tí ìjọsìn tòdodo tọ́ sí àyàfi òun mo fi búra àwọn olùmọ́ni gbólóhùn yìí wọ́n ní ṣé hadith ni ṣé ṣé Ibn Mas'ud ló wí ni àbí ń bẹ nínú nǹkan tó gbà wá àwọn abákan náà àwọn olùmọ́ni eléyìí ọ̀rọ̀ Ibn Mas'ud ni àwọn abákan náà wọ́n ní rárá ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ni sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ibn Mas'ud ó narétí ní tó ṣiṣẹ́ ọlọ́run ọba sọ fún wa ni kò fi díẹ̀ kún eléyìí sì ni ìpìlẹ̀ àyàfi tí a bá rí ẹ̀rí tó fi hàn wípé sádìsì kan bá wá tá a wá rí ọ̀rọ̀ kan nínú rẹ̀ àyàfi tá a bá rí ẹ̀rí tí ó bóyá látọ̀dọ̀ ẹni tó gba àdìsì yẹn wá pé eléyìí o èmi ni mo wí bóyá láàrin ọ̀rọ̀ tó bá wí nǹkan kan nínú ẹ̀ ẹni tó gba wá yẹn a gbọ́dọ̀ rí ẹ̀rí látọ̀dọ̀ rẹ̀ tó fi hàn wá pé òun lòun ṣe kí ni tó sòpin àláàrin tóun wí àti tó ti ṣe ọlọ́run ọba sallallahu wọ́n ní òjíṣẹ́ ọlọ́run bá wá sọ wípé mo fi ọlọ́run ọba èyí tí kò sí ọba kan tí ìjọsìn tòdodo tọ́ sí àyàfi òun mo fi búra inna ahadakum la ya'malu bi amali ahli aljanna ìgbé dájú ẹnìkan nínú yín ó lè máa ṣe iṣẹ́ tó jẹ́ sí pé iṣẹ́ àwọn ọmọ àlìjánná nínú rìwáyà mi ó ní. بعمل أهل الجنة فيما fima للناس، فيما fima للناس، يوم yóò máa ṣiṣẹ́ tó jẹ́ sí pé iṣẹ́ ọmọ àlìjánná ni nínú tó hàn sáwọn èèyàn ìyẹn ni pé àwa gẹ́gẹ́ bí ọmọ èèyàn tá ò bá ṣe ìdájọ́ fún ẹni yẹn lórí níta màmá nínú iṣẹ́ lílọ bíbọ̀ rẹ̀ àwọn nǹkan dáadáa rẹ̀ tó máa ń ṣe á sọ tí wọ́n bá sẹ́yìn tí wọ́n máa ń dárúkọ àwọn ọmọ náà kò sí lágbájá nù wọn lórí ìdájọ́ ọmọ èèyàn nu ṣùgbọ́n nínú tó hàn sọ́lọ́ kì í ṣe ọmọ àlìjẹ́nà ni ìyẹn ni pé vọ́hírù iṣẹ́ rẹ̀ in tí ó hàn sáwọn èèyàn nínú iṣẹ́ rẹ̀ òun náà ní iṣẹ́ ọmọ àlìjẹ́nà ṣùgbọ́n fìlhàkíkọ ìmọ̀ kó jẹ́ sí pé kò lánìyàn dáadáa bóyá gbogbo iṣẹ́ rẹ̀ pátá ó ti gbalada rẹ̀ látàyè bó o ní ṣe gbalada tẹ rẹ̀ látàyè yìí ń ṣe nítorí káwọn èèyàn lè sọ pé kíni káwọn lè sọ pé masha allah káwọn èèyàn lè yìn ó wá ń ṣe àwọn èèyàn wá ń yìn náà ẹ̀yìn yẹn tó torí ẹ̀ ṣe ojú wa ṣe kíni ó ti gbà ṣẹ́ni pé ntí èèyàn máa ń kó pàdé ọlọ́run níṣẹ́ dáadáa tí wọn a máa rawọ́ ẹ̀bẹ̀ àánú ọlọ́run kíkó fi hàn sálì jẹ́nà kò sínú ọ̀rọ̀ tiẹ̀ mánu torí pé ó ti gba gbogbo ẹ̀ láti bò látàyè. inú bá nínú òdì wáyà yẹn òdì fíìmà yọ̀bù lè nà nínú tó hàn sáwọn èèyàn ni pé a ah, iṣẹ́ ọmọ àlìjẹ́nà lélẹ́yìn ṣe ó ní hàtà máa yẹ kúrò bẹ́yìn náà wà bẹ́yìn náà ilà dìrọ̀ títí yóò a máa ṣe irú iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ àwọn ọmọ àlìjẹ́nà nínú ìdájọ́ àwọn ọmọ ènìyàn gẹ́gẹ́ bó ṣe hàn sí wọn yóò a máa ṣe títí tí ó fi jẹ́ sí pé n tó wà láàrin rẹ̀ àti wíwà àlìjẹ́nà òjíṣẹ́ ọlọ́run bá sọ sílẹ̀ mọ́ ní kò ju òdiwọ̀n ìgópá kan lọ ntí wà láàrin rẹ̀ àti wíwà àlìjánà yẹn kò di ìyẹn ni pé ajẹ́lu rẹ̀ ti fẹ́ẹ̀ ṣe kí ni o ti fẹ́ẹ̀ tó àsìkò tí ó kù ti fẹ́ẹ̀ tó o ní fayasbiqu alayhi al-kitab o ní ìwé tí a kọ nípa rẹ̀ yẹn lórí pé olórí ibú ni àbó lórí ire ó ní ìwé náà wà ṣáájú rẹ̀ torí tá ti kọ́ ó sì ti gbẹ. rufi'ati al-aqlam wa juffati as-suhuf ìwé ni ó ṣáájú rẹ̀ fayamalu bi amali ahli nari fayadukulaha yóò wá ṣiṣẹ́ ibi tó bì lọ́nkì sí gangan tó bá ti fẹ́ lọ yóò wá ṣiṣẹ́ ọmọ náà yẹn yóò wá wọ̀ náà kọ́lọ̀ kó sọ iná ahadakum la ya'malu bi amali ahli nnar ẹnìkan nínú yìí lè máa ṣiṣẹ́ àwọn ọmọ náà iṣẹ́ àwọn ọmọ náà ní í ṣe òun fúnra rẹ̀ gan ó ti ṣèdájọ́ fún rí ara rẹ̀ pé iná lòun wọ̀ níbi tí wàwọ̀ rẹ̀ burú dé táìmọ̀ kan rẹ̀ sì ní agbára dé nípa nípa ọlọ́run ó gẹ́ ti wò pé tí gbogbo èèyàn tọ́lọ̀ bá tẹ̀ ń sànú gbogbo èèyàn kò sóhun nù wọn torí wọn náà ti jókòó ti wò pé ntòun ti dánwò nílé ayé yìí kò sí gbọ́ wọ́n ní hatta ma yakunu baynahu wa baynaha illa dhira' títí tí wàá máa yóò máa ṣiṣẹ́ yìí títí yóò fi jẹ́ sí pé ntí ń bẹ láàrin rẹ̀ àti wíwọ nánà ntí ń bẹ láàrin rẹ̀ àti pé ajẹ̀lì rẹ̀ ó tó kó pàdé ọlọ́run lórí pẹ̀lú iṣẹ́ tó ń ṣe yẹn kò ní ju òdiwọ̀n ìgúnpá kan lọ fa yasbiqu alayhi al-kitab fa ya'malu bi ahli al-jannati fa yadkhuluha níta ti kọ lórí ẹ̀ pé olórí ire ni látìgbà tó ti wà nínú àpò òbí yóò wá síwájú ẹ̀ yóò wá ṣiṣẹ́ àwọn ọmọ àlìjánná yóò wá wà àlìjánná náà ilé fadlullahi yu'tihi man yasha tí èèyàn tí ó bá ti fi gbogbo ọjọ́ ayé sẹ́ lọ́rùn ó wá kù díẹ̀ ó kù díẹ̀ kó kú ó wá gba ìsìláàmù kò pẹ́ tó gba ìsìláàmù ló padà sọ́dọ̀ ọlọ́run ẹ gbọ́ táwọn èèyàn mọ̀ ní a ah, fi àmẹ́lẹ̀ yìí ó yin àwọn èèyàn jẹ pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣe yẹn ta ló yàn jẹ <laughs> nínú àwọn èèyàn ẹ̀tọ́ ọlọ́run ni ọlá ọlọ́run ni bó bá jìṣe wò ló ṣe ṣe kíni ló ṣe pín ìyẹn kan sọ́tò ọ̀hún arákùnrin kan ọ̀sẹ̀ bọ́ ni nígbà tó di ọjọ́ sọ́tò ọ̀hún gangan ní islam wọ ọkàn rẹ̀ ó sì tẹ̀lé àwọn mùsùlùmí jáde lọ sí ọ̀hún nígbà tó dé wá bá wọn wọ́n ní kí ló gbé wọ́n ó ní ṣe wọ́n ní sóhun sojú kòkòrò islam ní àbófẹ́ wá rán àwọn ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ àwọn ọ̀sẹ̀ bọ́ ó ní bẹ́ẹ̀ rọ́gbàtà fìlì islam ó ní islam ní òun sojú kòkòrò islam ní nítorí pé ogun ti bẹ̀rẹ̀ ó ní ẹ mi ẹ mi ẹ mi sálámà sí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam tó ti gbé wọn jọ wà ní ní ọkùnrin tèmi àti ní ẹgbẹ́ tó mọ̀ pé òun ò ní rí àǹfààní àti pàdé òjíṣẹ́ ọlọ́run ilé ìrọ̀jẹ́ pé àwọn ní kékohò àgbọ́yé wọn jinlẹ̀ kí sẹ́nìkan bá fẹ́ gba sílámù ní ìfẹ́ wọn sọ kó dìgbà tẹ bá mú dọ́dọ̀ lè má mọ̀ nǹkan tí ráwà ní rẹ̀ tóbi tí dẹ̀ rẹ̀ gùn tí wò mọ́sálímà sàhádà ni. mo ń ka um, ìròyìn ìbànújẹ́ kan nípa ẹnìkan ní Europe sẹ́nìkan ló ń fẹ́ gba Islam tí wọ́n mú lọ sí ọ̀dọ̀ ẹnìkan wọ́n sì mú lọ sọ́dọ̀ ẹnìkan nígbà tí wọ́n mú dé ọ̀dọ̀ erétọ̀ àwọn erétọ̀ wọn ní àsìkò alásàrì ti tó kó jẹ́ káwọn tí alásàrì tán irú nọ́ńsẹ̀ǹsì wọn nìyẹn inú ìṣesí yẹn ni wọ́n wà tí nǹkan kan ṣẹlẹ̀ táwọn èèyàn kú tẹnìyẹn náà kú mọ́ wọn tí kò gbà sílámù kó tó kú. sọ máa ṣàárà fún kò tó mú dé ọ̀dọ̀ àfà kankan pé ẹ̀sìsìlámù ti ẹ̀sìsìlámù èyẹ sanwó kì í dẹ̀ ra tíkẹ́ẹ̀tì kì í ra fọ́ọ̀mù kì í fìlì fọ́ọ̀mù kó tó wẹ̀sì islam fún ní kẹ́lẹ́mà ṣahada ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah fún ní kẹ́lẹ́mà ṣahada lẹ́yìn yẹn ó ti wọ ìsìlámù nu gbogbo tó bá tẹ̀lẹ̀ sí lẹ́yìn ìgbà yẹn mùsùlùmí ni lẹ́yìn ìgbà yẹn wálé wàá sì tẹ̀ mú lọ sí ọ̀dọ̀ ṣùgbọ́n àwọn òfẹ́ ká ṣe kí ni àwọn òfẹ́ ká lọ lára àwọn òfẹ́ ká lọ lára arákùnrin yẹn ó ní ẹ bá mi sálámù sójì sí ọlọ́run sọ̀sẹ́lẹ̀m ń bẹnu àwọn tí wọ́n kú sí ojú ogun gọ́sọ́tò kò sì sí àlùwàlá rí dépò pé yóò forí kalẹ̀ fọ́nà ikú tó kú gan kì í ṣe kú orí bẹ́ẹ̀dì ni ikú tó ní iyì ni òun ló kú ذلك فضل الله يؤتيه من يشاء الله ọlọ́run ni tọ́lọ́run máa ń fún àwọn ẹni tó wá wù. nígbà tí òjísánlá muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ hadithi yìí ní àwọn ẹ̀gbà ọ̀rọ̀ míì fún àwọn sàárì wọ́n ní ọ̀kan nínú àwọn sàárì òjísánlá muhammad sallam ṣe mọ̀ pé nínú àwọn nǹkan tí a ọkọ̀ aláwọ̀kọ̀ arzikì rẹ̀ gbogbo tí ó jẹ tí ó mọ pátá kò ní lékún kò sì ní dínkù. bákan náà lẹ́yìn akọ ajẹ́lu rẹ̀ àsìkò tí ó lò láyé kò ní lékún kò sì ní dínkù a ó kọ iṣẹ́ rẹ̀ wọ́n lọ́tún náà tàbí ní walima al-amal ya Rasulullah títí wá títí gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ti kọ́ dórí pé ẹni tí ó sórí ibú gan àtẹni tí ó sórí ire gbogbo ẹ̀ ó ti wà lákọọ́lẹ̀ kí ló wá dé tà gan kí ló dé tà ń ṣiṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ìyàmálù i'malu ẹ máa ṣiṣẹ́ o fa kullun muyassarun lima khuliqa lah fa kullun muyassarun lima khuliqa lah torí pé oníkálukú irú iṣẹ́ tó oníkálukú máa ṣe a ó ṣe a ó ṣiṣẹ́ yẹn ní rọrùn nítorí níta torí ẹ̀dá fún sòtí yẹn máa ń ṣiṣẹ́ dáadáa àpẹẹrẹ tí ó lórí ire nù láti inú ibo láti inú okùn màmá rẹ̀ àpẹẹrẹ pé olórí ire ni láti inú ikùn màmá rẹ̀ lọ́ba tí ibùn ọ̀sẹ̀mìn rahimahullahu ta'ala torí sọ wípé iṣẹ́ àlìjánná yẹn tí yóò máa ṣe tí òbí jẹ́jú pé yóò kú díẹ̀ tí òbí wà àlìjánná náà tí òbí wá ṣiṣẹ́ náà tí ò wà wọ́n náà ó ní kì í ṣe iṣẹ́ tí àwọn mọ́jẹ̀mú iṣẹ́ dáadáa tó pé sínú wọn ni ìlú bàtà àdìsí tọ̀hún fi ń sọ wípé nínú tó hàn sí wa àwọn òkè iṣẹ́ àlìjánná ní í ṣe torí pé tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà àdìsí tó gbajúmọ̀ yẹn nípa àwọn èèyàn mẹ́ta tí wọ́n kọ̀kọ́ wọ kì í ṣe àwọn ọ̀mùtí wọn kọ́kọ́ wọná kì í ṣe àwọn apààyàn kì í ṣe àwọn kọ́kọ́ wọná kì í ṣe àwọn ọ̀sẹ̀bọ kì í ṣe àwọn olè kì í ṣe àwọn kọ́kọ́ wọná àwọn tí wọn kọ́kọ́ wọná iṣẹ́ dáadáa ni wọ́n ṣe ṣùgbọ́n pẹ̀lú àníyàn tí ò dáa nígbà tí wọ́n sì fi wà láyé yẹn ìdájọ́ tí a ò máa fún wọn òun náà ni pé ìdájọ́ ọ̀sẹ̀ dáadáa ni ìlànà fún wọn ilé ìlúbàjẹ́ nínú hadith yẹn a rí pé ọlọ́run máa sọ fún wọn pé ó ṣe nǹkan báyìí ni nítorí kí wọ́n lè sọ pé báyìí wọ́n sì ti wí so bá a ti máa wí tòun ti pé wíwí yẹn pín sọ́nà méjì ẹni táníyàn rẹ̀ bá da ẹni tó bá ń ṣiṣẹ́ dáadáa táníyàn rẹ̀ sì da náà sọ pé àwọn ah, mashallah lágbájá kọ́lọ̀ kó san lẹ́sàn òun ló ṣe nǹkan báyìí ló ṣe nǹkan báyìí èèyàn dáadáa bẹ́ẹ̀ ó ń túmọ̀ sí pé àwọn àwọn ẹrú ọlọ́run jẹ́rìí dáadáa fún ọ látàyè àwọn ẹrú àwọn ẹrú ọlọ́run wọ́n ṣe ìjẹ́rìí dáadáa fún ọ látàyè ṣùgbọ́n ru ẹni bẹ́ẹ̀ kí ó sọ́ra fún kí ìyẹn ba iṣẹ́ rẹ̀ jẹ́ eléyìí wàá ti jẹ́ sí pé èyí tó kí dájú rẹ ni pé ká má kí á má máa wíru ọ̀rọ̀ bẹ́ẹ̀ níṣẹ́jú àwọn tọ́rọ̀ náà bá kàn ká má máa wí níṣẹ́jú àwọn tọ́rọ̀ bá kàn àyàfi tí mọ́síláhà bá wà nínú wíwí bẹ́ẹ̀ yẹn pé àǹfààní ń bẹ nínú ká wí fún oníṣẹ́jú rẹ̀ ṣùgbọ́n tó fi dáa jùlọ ní pé ká má ṣe kíni ká má wí fún nítorí ká má ba àrùn àṣẹ tọ́rùn lọ́wọ́ lórí dání lórí ẹni yẹn sẹ́nà ṣùgbọ́n ògbọ́n tí wọ́n wí ń pa rẹ ni wọ́n ní ìwọ ló ṣe lé ìwọ ló ṣe tọ̀hún ìwọ ló ṣe lé ìwọ ló ṣe tọ̀hún torí tọ́ lọ́hún ló fi bẹ̀rẹ̀ rẹ àṣetáde wà á darí sẹ́nà kodò má lọ́wọ́ yóò di nítorí kí ni wọ́n wá wí ní tíjú òní tá a ṣe kí ni wọ́n wí sáwọn èèyàn tí máa sọ nǹkan kan ni èyí tá a kọ́ sí àdúgbò yẹn kọ́ èyí tí a tún ṣe níbẹ̀ yẹn kọ́ èyí tá a pín fáwọn èèyàn níbẹ̀ yẹn kọ́ àwọn èèyàn tí máa wí ni yóò wá jẹ́ sí pé táwọn èèyàn ó wí yẹn lè yóò ṣe kí ni lè yóò wà áfítà kì í ṣe ẹ̀sìn téèyàn fẹ́ ṣe kí ni ẹ̀sìn téèyàn fẹ́ rí lọ́dọ̀ ọlọ́wọ́ bá ṣùgbọ́n àdìjọ́ gbé dàlùkìyàmà àwọn ará mẹ́kẹ̀ẹ́ta yẹn kọ́rí olùkùrán ẹni tó ka alùkùrán ó ń ka alùkùrán nígbà tó fi wà láyé ọlọ́run fún ọlẹ́bùn alùkùrán ọlọ́run ọba máa sa àwọn tó bá wù lẹ́sà ní pẹ̀lú ẹ̀ ọlọ́run wá sa lẹ́sà ó kàn ní lábẹ́ yẹn àwọn olùmọ́ni gbogbo nti ń jẹ́ ìmọ̀ pátá yóò kó sábẹ́ rẹ̀ ìmọ̀ ẹ̀sìn àwọn olùmọ̀ àwọn ìmáàmù ìmáàmù àwọn ní àwọn oníwàásí gbogbo kó sábẹ́ wájú òpin dàrúkìyàmù ọlọ́wọ́ ni mo ṣe ní ẹ̀ma kùránì fún ọ gbàgbọ́ yẹ sì mo fún ọ nímà yóò ní bẹ́ẹ̀ ni èrè ọlọ́run ìmọ̀ tó fún mi yẹ kùránì yẹ mo ń kà mo ń kó àwọn èèyàn nítorí kí n fi wojú rere rẹ ìmọ̀ ẹ̀sìn yẹn mo ń ṣe wáàzí fáwọn èèyàn nítorí kí n fi wojú rere rẹ ọlọ́run ni kadab ṣàǹkó inna Allaha alimun àlè parọ́ fọ́rọ̀ ọlọ́run ni irọ́ pa ntòtórí ẹ̀sìn lélẹ́yìn ó ṣe nítorí káwọn ẹlẹ́mọ̀ ṣáà àfáwọn ìmọ̀ wà àwọn èèyàn àti wá wí pé ó ní ìmọ̀ tí tó bá jẹ́ ọ̀rọ̀ ọ̀mà ni ẹ máa wí má ìyí tó fẹ́ káwọn èèyàn wí ni ẹ wọ́n ti wá wí ọlọ́run ni àwọn èèyàn ti wí ní tó torí ẹ̀ ti sẹ́yìn ẹ̀ ti pé iṣẹ́ dáadáa ló ṣe iṣẹ́ dáadáa ni ló ṣe láyé ó ní mà yìí ṣe ń kó àwọn èèyàn ní mà ó Qur'an bal anabi sallam sọnà hadith gàgbé khairukum man man ta'allama alukur'ana wa allama ẹni tó fi lóore jù nínú القرآن. القرآن náà lẹni tó lọ kọ́ alukur'an alukur'an yẹn máa kọ́ ni òun yẹn kọ́ ni yẹn kí yẹn bá kọ́ ni yẹn ó ka ìkàkùkà títí pé nígbà máa alif bàtà alif la kur'an ní àwọn ìdájọ́ wọ́n gba dìgírì wọ́n ṣe masters wọ́n ṣe phd lórí ibùdó àti ẹ̀ka kur'an ta'allama al-Qur'an ó kọ́ Qur'ani òun náà wọ́n ń kọ́ àwọn yẹn anábì náà wọ́n ló fi lóore jù nínú àwọn yẹn ṣùgbọ́n ẹ wo in tó fi lóore jù iṣẹ́ tó jẹ́ pé òun ló yẹ kó jẹ́ iṣẹ́ tó fi lóore jù tó bá pàdé ọlọ́run tó bá dijọ́ gbẹ̀dà al-qiyama ọlọ́run á ní ẹrọ ló pa kì í ṣe nítorí wa ló fi ṣe kò ṣe nítorí káwọn yẹn lè wí báyìí kí wọ́n lè wí báyìí wọ́n dẹ̀ ti wí ọlọ́run wa pàṣẹ pé káwọn màláíkà kí wọ́n dojú ẹ̀ délẹ̀ kí wọ́n wọ ọlọ́run náà النبي صلى الله عليه وسلم أول من تسعر بهم النار يوم القيامة ثلاث àwọn àwọn ìran mẹ́ta àkọ́kọ́ tí ó kọ́kọ́ wọnú náà jahannama tó wáyé jẹ́ ògbẹ́ndà al-qiyama òun náà lálẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọn náà ni al-mujahid fi sabilillah wal-munfiq ẹni tó yẹ pé ó ń jagun sójú ọ̀nà ọlọ́run ọba ọlọ́run ọba wa ni mo fún ọ ní níyàmà ó ní okun ara ó ní agbára yóò ní bẹ́ẹ̀ ni agbára yẹn mo lò láti fi jagun sójú ọ̀nà rẹ ni nítorí kẹ́sìn rẹ kó lè ga ọlọ́run ní ọ̀rọ̀ ni kì í ṣe nítorí kẹ́sìn tèmi lè ga ló fi jagun sójú ọ̀nà ọlọ́run torí káwọn yẹn lè sọ pé akin ṣùṣà àwọn èèyàn wá ti wá wì ojú wá gbẹ̀sán tó torí ẹ̀ ṣiṣẹ́ náà àwọn ọlọ́wọ́ pàṣẹ kó dojú ẹ̀bù rẹ̀ kó wọ ọ̀nà náà ẹ̀rí kí iṣẹ́ dáadáa lòun náà ṣe so irú ẹni bẹ́ẹ̀ irú ẹni tó kú sí ojú jihad yẹn kí láwùí nípa rẹ̀ nínú ìdájọ́ tiwa nínú tó ṣe kíni tó hàn tiwa. ṣùgbọ́n tó hàn sọ́dọ̀ ohun tó pamọ́ sáwa òun ni pé àníyàn rẹ̀ tó torí ẹ̀ ṣe kì í sàníyàn tó ṣe kíni kì í sàníyàn dáadáa kì í sojú rere ọlọ́run ló fi ń wa torí káwọn èèyàn lè sọ pé akínni ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà àlùmọ́ǹfẹ̀ ẹni tó jẹ́ pé a máa ná dúkìá rẹ̀ fi sabilillah ọlọ́run ni mo rọ̀ ọ́ lọ́rọ̀ nígbà tó wà láyé ó lè bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó rọ̀ mí èmi náà fi ṣiṣẹ́ fẹ́ sìn rẹ̀ ni ọlọ́run ni rárá kì í gbogbo àwọn nǹkan tó ṣe yẹn kì í ṣe nítorí kó o lè rí ojú àánú ọlọ́run bí kò ṣe nítorí káwọn yẹn lè sọ pé àwọn ah, masha Allah tí ọ̀rọ̀ bá kan ká náwó sẹ́sìn tẹ́ bá ti pe aláàjì lágbájá ẹ lọ sinmi torí ẹ̀ ló fi ń ṣe torí ẹ̀ ló fi ń ṣe àwọn yẹn lẹ̀ ti wí torí náà wọ́n pa àwọn màláíkà aláṣẹ kí wọ́n dojú ẹ̀ bọ́ náà kí wọ́n wọ ọ̀nà kọ́nà kó àwọn <clears throat> àwọn olùmọ̀ wọ́n ṣe àwọn ọlọ́kan ọ̀jọ̀kan àlàyé nípa àwọn ẹ̀kọ́ àti ìdájọ́ tí hadithi yìí kó sínú nínú ẹ̀ àwọn rí i pé àmójútó ọlọ́run fún àwọn ẹ̀dá rẹ̀ látìgbà tí wọ́n ti wà nínú àpò bíi inayatullahi bi khalqihi ọlọ́run sàmójútó wa láti bàtà ti wà nínú àpò òbí inú bàtà jẹ́ síbi kò bá láàka ìmọ̀ ká bímọ tán nígbà tá a wá bímọ tán ọmọ tuntun tó yẹ tẹ̀délé ayé tó má negenege tí kò sẹ́sẹ̀ kankan lára rẹ̀ nígbà tá a wá bí sílé ayé a wà wà nǹkan á dè máa lọ́rùn àbá dè máa lápá torí sàn pé ayé le kí wọ́n mọ̀ àrànjú ma ṣe é sìmọ̀ pé táwọn yẹn bá wá ń kí wa báríkà ní ìsìn gbogbo yẹn náà lẹ́ẹ̀ máa gbé e fún torí náà mọ́kò bá mi dákò dé máa lẹ́sẹ̀ o. ẹ wá wò pé tẹ bá bí sórí òṣùwọ̀n làákà ìkó bá mọ́ ọmọ yìí taro ṣe tẹ̀síìrù sàbí ìfọ́mọ náà tó fi wálé ayé láti inú àpò bí ta ni ń sọ ta ló ń sí ti gbígbóná àti tútù tí kò fi ní ọmọ náà lára nígbà tó wà ní ọyún èyí tó dùn jù àti èyí tó korò kò sì pa ọmọ náà lára èyí tí yọ̀ já àti èyí tí ò sí yọ̀ nínú ẹ̀ èyí tó ń ta nínú jíjẹ àti mímu ta ló ń yọ ọtọmọ yẹn fún tí tó fi dàgbà dé ipò pé abisáyé ta tẹ́ fi ṣé yẹn gbé oúnjẹ kan mi ni kí ló protẹ́tì ọmọ yẹn nínú ibi tó wà yẹn tẹ́nìkan kò mọ ní ìṣesí tó wà láti ìgbà tó ti wà ní mani títí tó fi tó àsìkò tá ó bì tá a sì bí sáyé elákùn ta ni ń sọ ọmọ náà elákùn lásìkò tí a ti bí ọmọ náà sáyé tá ń wò tínú wá ń dùn yẹn àtàsìkò tó wà nínú ibi tá ọmọ bó tó dorí kodò ní àbó dẹ̀gbẹ́ àbó wà lóòrò àsìkò wọn ló fi lọmọ yẹn ti ní bùkátà sí ìsọ́jú sásìkò tó wà láàyè tá ò mà pẹ̀tọ̀ àkókò mà àwọn àwọn doctors ó ní apá àlàáfíà ní kẹsùn sí ẹ mọ fẹ́ ẹ mọ sùn sẹ́yìn yín ìgbà wo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́tọ̀ àkókò mà ní èwo ló wà tí a bá sùn síbi yóò máa tàpá ni tí a bá fèrè jẹ́ ti rẹ̀ yóò máa tàpá wọn ó fìgbà kan máa tì í tó bá yẹ òun náà máa tì wọ́n padà láwọn àyà àyà wọn yẹn tí wọ́n á ti tì òun náà ó tì wọ́n tó máa fọwọ́ kàn wọ́n náà pọ́ǹtì ibi tí wọ́n ti fọwọ́ kàn yẹn pé mo wà ń bí èmi náà ń ra mà sẹ́yìn mọ́rú ìṣẹ́jú tó wà ẹ̀ mà kí ni ń sọ Allah ọmọ yẹn wá délé ayé nǹkan àkọ́kọ́ tá a fi parí rẹ̀ òun náà ni pé a fẹ́ ba a fẹ́ destroy tọ̀hídì rẹ̀ láti ìgbà tí o ti gbà ọmọ wa dàgbà yóò wá bá nǹkan kan tí wọ́n dì mọ́ lọ́wọ́ kò ní rí ìtumọ̀ fún yóò dàgbà yóò bá nǹkan tí wọ́n dì mọ́ lọ́rùn kò ní rí ìtumọ̀ fún irú ọmọ tá a gbé dìde báyẹn tó bá dá sí ìgbò kan àwa ni akramakumullah ọmọ tèmi ń bọ̀ wá lè kéw níbo kí ni ká kọ ọmọ tó ti da yé rẹ̀ rú láti bẹ̀rẹ̀ ẹ wà máa kọ́ ọmọ ní tẹ̀wọ́fíìdì ọmọ wa máa gbé òkúrọ́ là bá ifá <laughs> èmi ti ń sọ èmi ni mo dì mọ́wọ́ yìí ibi ń sọ mi ni mo dì mọ́rùn yìí pé ọlọ́run nìkan òun náà ni máa sọ yàn òun ló yẹ kí yàn gbẹ́kẹ̀lé ọmọ wọn pé nǹkan mi ń bẹ jẹ́yìn lè gbẹ́kẹ̀lé fa kò sí tọ̀hí àkídà ti wó tí o bá ti ti sẹ́ àkídà tọ̀ kọ́lọ̀n kó sàánú lókù torí pé àkídà yẹn òun ni foundation tá ó mọ gbogbo nǹkan mi lé lórí òun ni shirk shirk kò sí stikfaru tó lè pa shirku yẹn rẹ apá kan wà ìmọ̀ bóyá kí n tọrọ àforíjì fún àbí kí n dákẹ́ àbí kí n ṣépè fún ṣẹ́rìkì mẹ́ta nù bóyá kí n tọrọ àforíjì fún bóyá kí n dákẹ́ àbí kí n ṣépè fún àmọ́ ní ṣe kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta. àfa yìí ẹ̀bọ ni wọ́n kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ yóò wá ní gbogbo ọjọ́ ayé tílẹ̀ bá ma ẹ̀jẹ̀ asàkúrò la hundred ẹ̀jẹ̀ láyé láyé la hundred. ẹgbọ́rọ̀ jí já o asẹ̀kúrúlà hundred láìláì lẹ́la o 100 ọ̀rọ̀ yẹn ni bá ti kírun àtúbà tẹ́ gbọ́dọ̀ sí. ọ̀rẹ́ ló tó yé ni wípé ìtumọ̀ ojoojúmọ́ ọjọ́ ayé pé ń tọrọ àforíjì sì ń tún wọ̀ so ti mú a àti ilẹ̀ òdì ìmọ̀dé gbogbo àgọ́ pé iláyìlá ilẹ̀ láwù tuntun mi ta fi wọ̀ ìsìláàmù ni istikfaru tó bá ń ṣe one million ojúmọ́ wàláhì kò pa ẹbọ ṣíṣe rẹ ẹbọ ṣíṣe yìí dẹ̀ ní kì í ṣe kó dìgbà tí yẹn bá gbé nǹkan kan sí kọ̀rọ̀ yàrá rẹ̀ tó lọ́ forí kalẹ̀ fún fa torí báwọn yẹn ti gbé tàbá kọ́kọ́ ẹbọ ṣíṣe ó dìgbà tí yẹn bá gbé nǹkan kan sí kọ̀rọ̀ yàrá tó ń pè àbí tó ń forí kalẹ̀ fún láàbàdà ẹbọ ṣíṣe ìtumọ̀ rẹ̀ gbáyé jù báyẹn lọ nínú àgbẹ́kẹ̀lé wa tara gbẹ́kẹ̀lé tara ń re kan orí sí ta ni tí dáadáa bá dé bá wa tara dúpẹ́ fún ta ni tí aburú bá ṣẹlẹ̀ fún sí wa taburú bá ṣẹlẹ̀ sí wa òun lásàárì lọ bá sọ́nà òun ni àbẹ́dàbí tiwa gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n wọ́n ní láti ṣe pẹ̀lú ẹbọ ṣíṣe kọ́nà kó sọ wa. ìnáyàtúlá eléyìí ni ẹ̀kọ́ àkọ́kọ́ ọlọ́run ọba ṣe àmójútó wa torí kọ́lọ́run fẹ́ràn wa ó ṣe àmójútó wa ó ní kí màláìkà kan máa mójútó wa kó máa mójútó gbogbo àwọn stages tí tá a fi ń develop yẹn títí tí a fi wálé ayé ó fi màláìkà kan tì wá tó ń sàmójútó wa láti gbàtà ti wà nínú àpò òbí wa nítorí pé ọlọ́run ọba ọba tó fẹ́ràn wa ní púpọ̀ eléyìí ni ẹ̀kọ́ àkọ́kọ́ èyí àwọn olùmọ̀ tí wọ́n mú tí wọ́n yọ jáde nínú hadithi yìí èyí náà sì ni ohun tí a ó dúró lórí rẹ̀ lónìí tí ọlọ́run ọba sọ àjò ọ̀sẹ̀ tí ó ń bọ̀ lọ bí ibùdó láti tabaraka wa ta'ala a ó mẹ́nu bà díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ ọlọ́kùnrin jọ̀kan èyí tí a ò tí ì mú ẹnu bà ní abẹ́ hadithi kí a tó wọnú hadithi ní wàlláhu ta'ala a'lam. Thank you. bá wà tàbí ìpè àkíyèsí tàbí àfikún náà wà ní sọ̀rọ̀ àpapọ̀. náà kí ni ìdájọ́ ọkùnrin tí kò súnmọ́ ìyàwó rẹ̀ fún bíi oṣù mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ wọ́n ní àwọn afọwọ́n ní fíkó ń pè ní al-ila. ìdájọ́ irú ọkùnrin bẹ́ẹ̀ àkọ́kọ́ náà irú obìnrin tí eléyìí bá ṣẹlẹ̀ sí. àwọn olùmọ̀gbà níyànjú kí ó ṣe sùúrù. tí àìsúnmọ́ yẹn tó bá pẹ́ títí tó fi dé orí oṣù mẹ́rin àwọn apá kan nú àwọn olùmọ́ni tó bá fi dé orí oṣù mẹ́rin yẹn automatically kò sí ìyí láàrin wa mọ́ ìyí ti jára rẹ̀ náà àwọn apá kan náà olùmọ̀ wí bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe òun ni ọ̀rọ̀ tí ó gúnrégé kì í ṣe òun lọ̀rọ̀ tó gúnrégé ọ̀rọ̀ tí ó gúnrégé jù òun náà ni ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ nínú àwọn olùmọ̀ wípé irú obìnrin bẹ́ẹ̀ yóò lọ sí ọ̀dọ̀ adájọ́ yóò sì ṣe àlàyé ìṣesí yẹn fún adájọ́ adájọ́ kan gbọ́dọ̀ pronounce pé marriage wọn stand dissolved ó gbọ́dọ̀ pronounce wípé ìjì tó wà láàrin wọn ó ti ṣe kí ni ó ti já àbí kí a pa ọkùnrin yẹn láṣẹ pẹ̀lú sísúnmáyàwó rẹ̀ henceforth sínsìn láti orí oṣù mẹ́rin yẹn a ó pa láṣẹ pẹ̀lú sísúnmáyàwó rẹ̀ tí o bá súnmọ́ nǹkan méjìlá òfin pa láṣẹ kó bẹ̀rẹ̀ sísúnmọ́ látẹ̀yìn oṣù mẹ́rin yẹn tí kò bá bẹ̀rẹ̀ sísúnmọ́ látẹ̀yìn oṣù mẹ́rin yẹn kó kọ̀ sílẹ̀ tí kò bá ṣe kankan nínú méjèèjì yóò tọ́ lẹ́pàlẹ̀ nígbà yẹn a ó kọ obìnrin sẹ́yìnsìn bó kọ̀ tí kò kọ obìnrin náà lẹ̀ so nírú ìṣesí yẹn adájọ́ ó kọ obìnrin náà yóò kọ obìnrin náà fún so irú obìnrin bẹ́ẹ̀ yóò ṣe ẹ̀dá yóò sì ní àǹfààní àti ìfẹ́ ọkọ mi eléyìí ni àlàyé ní sókè wallahu ta'ala a'lam. wa alaikum salam. نعم شكي náà. Naam. Hmm. نعم نعم àlàyé àwọn olùwọ́n pọ̀ ní abẹ́ ìbéèrè yìí ṣùgbọ́n ní ṣókí ọlọ́run ọba yamhu Allahu ma yasha'u wa yuthbit ọlọ́run ọba sọ́nù Kùránì pé òun á máa pa tó bá wù òun rẹ́ òun á ti máa fi ohun tó bá wù òun òun máa fi òun á máa fi rìn rẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ́ni ntí ọlọ́run bá máa ń parẹ́ yẹn ntí ọlọ́run bá máa ń parẹ́ yẹn òun ni nǹkan tí kò sí nínú al-kitabatul kawniyya àwọn ìyẹn ni pé àwọn nǹkan kan lè change àwọn nǹkan kan lè change ṣùgbọ́n ohun tó ní láti ṣe pẹ̀lú ìgbẹ̀yìn ọmọ èèyàn gẹ́gẹ́ bá ti wá sọ ní eh, bóyá ká dẹ̀ fi léèrè yẹn lẹ̀ di ọ̀sẹ̀ tó ń bọ̀ torí pé ìgbẹ́nu àwọn fọwọ́ ìrì tí a padà wá tọ́ka sí nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa al-amalu bil khawatim ala kulli hal àwọn nǹkan tó ní láti pẹ̀lú gbẹ̀yìn ọmọ èèyàn ìyẹn ọlọ́run ọba kì í pààrọ̀ rẹ̀ nípa bí ọmọ èèyàn ó sì parí ìṣẹ̀mí rẹ̀ ṣùgbọ́n àwọn kankan bẹ nínú kádàrá tó jẹ́ sí pé àti kọ́ mọ́ọ̀yàn tó jẹ́ aburú tí àdúrà rẹ̀ lè kọ́ dí kaburú yẹn ṣẹlẹ̀ sí òun ni hadith tí wà lórí pé inna du'a wal qadar ya'talidani fi sama ila yawm al qiyamah aw kama qala sallallahu alayhi wa ibi àti àdúrà àti kádàrà wọn máa wọjà káàdì ìyẹn ni pé tí yẹn máa ń ṣàdúrà ní abẹ́ kíyàn máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà kíyàn sì máa jẹ kó sú yàn wípé mo kún ní sàdúrà láti ẹjọ́ yìí ẹ̀yìn tí mo ń tọrọ náà ọlọ́run tí ì fún mi là ó lè jẹ́ sí pé nínú ọ̀nà tọ́lọ̀ ń gbà gba àdúrà yẹn ni kó fi ń dí aburú kan fún ọ tádùá yẹn bá ní agbára tádùá yẹn bá ní agbára tí kádàrá yẹn bá ń bọ̀ wọ́n ní yóò máa bá kádàrá náà wọ ìjàkadì dídí ọjọ́ gbẹdàlùkìyàmà tó bá bá kádàrá náà wọ ìjàkadì dídí ọjọ́ gbẹdàlùkìyàmà àjẹ́ pé kádàrá yẹn taburú yẹn kò ṣe kí ni kò bá ènìyàn ni tùbádùá yẹn bá ti lágbára sí àdúrà a máa ṣokùnfà a máa ṣe okùnfà wa yusrifu bihi ànisù yẹ bó ṣe wà ní hadith ìgbé ọlọ́run ọba nígbà tó ṣiṣẹ́ ọlọ́run bá ṣe àlàyé àwọn ọ̀nà tádùá máa gbà gbà fún wa yípe ọlọ́run ọba máa fi àdúrà náà gbé aburú jìnnà sí wa aburú yẹn àti kọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí inú àwọn nǹkan tá a ti kọ tí ó ṣẹlẹ̀ sí yẹn ní dáadáa àti taburú èyí tí ó ṣẹlẹ̀ ti àkékọ́tẹ̀ àti àti aburú tí a ó kọ tí nǹkan kan ó ṣe okùnfà kó má ṣẹlẹ̀ sí òpin àlámọ̀rí nípa ṣíṣẹlẹ̀ àti yẹn kì í ṣe tuntun nínú mọ̀ ọlọ́run ọlọ́run ọba mọ̀ òpin rẹ̀ alakuli hal àwọn nǹkan kan tó jẹ́ ti kádàrá tá a ti kọ àwọn sábàbí kan lè má mú un ṣẹlẹ̀ yẹ bí nǹkan tí ó jẹ nǹkan tí ó jẹ taburú tó fẹ́ tẹlẹ̀ síyàn tí yẹn sì jẹ́ ẹni tó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà nǹkan tí ibi tádùá rẹ̀ tó ń dájú àdúrà rẹ̀ kọ ọ̀tọ̀ ṣùgbọ́n nítorí pé kò máa ń tó pamọ́ ọlọ́run lo àdúrà láti fi bá fi dí aburú kan nínú irú ìṣesí yẹn tí a bá sọ wípé ọlọ́run a máa yí kádàrá ẹ̀dá padà lórí àgbọ́yé yìí ọ̀rọ̀ tó gún régé ni wallahu ta'ala a'lam náà and inshallah tó bá di ìjókòó tí ó ń bọ̀ àmà a fi ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa ohun tí wọ́n ṣe pẹ̀lú ìgbẹ̀yìn ọmọ èèyàn gan ṣó lè yí padà wallahu ta'ala alam naam aleykum salaam wa rahmatulah naam hmm. naam naam. Hmm. Naam. Naam. Mm. Mm. Obìnrin tó wá lórí nìkú. Ọjọ́ hmm. pé bọ́yá wọ́n rí ìpè àbí nǹkan kan àtẹ̀lẹ̀. Bí ẹ̀tọ́ bá àwọn òkè ṣe mú ìlú, hmm. àwọn àti sọ́bà ìlú. Hmm. àwọn àti àwọn ìbájú nínú ọkọ ìyàwó ẹgbẹ́ bí ọkùnrin ìyàwó ń kẹ́ sí lọ́wọ́ bóyá wọ́n fi mọ̀ wọ́n ṣé wọ́n lè terminate ẹ̀. naam naam oye oye agbọ́ye. lórí ìbéèrè àkọ́kọ́ obìnrin tí bóyá wọ́n fi tipa bá a lò pọ̀ ó wá di oyún àwa rò pé oyún yìí tí a bá fi lẹ̀ tó bá bí ibo láti ro ọmọ bẹ́ẹ̀ tì sí. ṣé a lè ṣe irú oyún bẹ́ẹ̀ kódà bó yẹn ọjọ́ márùn-ún. Eh, tí a bá lo nǹkan kan tí oyún yẹn ti wálẹ̀ kódà bó jẹ́ lẹ́yìn ọjọ́ kan ń tá ṣe aṣẹ́yún ni àbí aṣẹ́yún ni ìyẹn èsì ìdájọ́ oyún la ṣẹ́ ṣùgbọ́n kí ni ìdájọ́ ṣíṣẹ́ oyún yẹn. nínú irú ìṣesí yìí àwọn olùmọ́ni kò sí láì fi nínú kí a ṣẹ́ irú oyún yẹn lópin ìgbà tí a tètè discover rẹ̀ tí kò tí ì di abẹ̀mí wọ́n ní kò sí láìsí nínú kí a ṣe irú oyún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn olè kọ́lọ̀ kó sọ wa bẹ́ẹ̀ àwọn wọlé wọn kó ogun tí wọ́n kó tán wọ́n tó wọ́n pa àwọn tí ì ṣe tán wọ́n fi tipa bá ọmọbìnrin lò pọ̀ ó dẹ̀ ó dẹ̀ doyún ìyá àgànbìnrin là irú oyún bẹ́ẹ̀ àwọn olùmọ́ni kò sí láìfi nínú kí a ṣe. mo tilẹ̀ jẹ́ sí pé ìdájọ́ ti pilẹ̀ òun náà ni pé lópin ìgbà tí torí pé àwọn olùmọ́ni wọ̀jà aláwọ̀ fi kọ́rọ́rì machin fi agbé sí ààyè kan tí ó gúnrégé lọ́pin ìgbà látọjú àkọ́kọ́ gan ọlọ́run describe ààyè tí omi lọ́gbọ́lọ́gbọ́ yẹn wà látọjọ́ àkọ́kọ́ torí náà ó ti ní ó ti wà nípò kan tí a ò gbọ́dọ̀ tẹ́ńpà pẹ̀lú ẹ̀ ìyẹn nìdájọ́ pilẹ̀ ṣùgbọ́n fúru circumstance scenario tí ẹ pé nìyẹn àwọn olùmọ́ni kò sí láìsí ní òtí aṣẹ́rù oyún bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì obìnrin tí ó ń fún ọmọ lọ́yàn tó wà níbi oṣù mẹ́ta tí àwa discover pé o tún ní oyún tí a lè fẹ́rù oyún bẹ́ẹ̀ ìdọ́kàn fi balẹ̀ sí jùlọ náà ni pé a ò gbọ́dọ̀ ṣe kí ni a ò gbọ́dọ̀ ṣe irú oyún bẹ́ẹ̀ torí pé fífún ọmọ ní ọyàn lásìkò tóbìnrin wà nù oyún wọn ah, <clears throat> ni wọ́n ń pè ní alagayila òjíṣẹ́ ọlọ́ọ̀bá sọ sẹ́lẹ̀ máa kọ bẹ́ẹ̀ a máa kọ bẹ́ẹ̀ fún àwọn èèyàn àsìkò rẹ̀ kó tó discover pé kì í pa nítorí interest ọmọ tí à ń fún lọ́yàn yẹn sokoto kó jìṣẹ́ ọlọ́run ba lẹ́yìn ìgbà tó jìṣẹ́ ọlọ́run ba discover pé kì í pa ọmọ yẹn lára ó wá ní mo ti máa ń kọ̀ fún yín tẹ́lẹ̀ ṣùgbọ́n mi ò kọ̀ fún yín má nítorí ìdí eléyìí irú obìnrin bẹ́ẹ̀ àsìkò tó wu ọlọ́run kí ọmọ yẹn kó bẹ̀rẹ̀ sí wú kó bẹ̀ kí bẹ̀rẹ̀ wíwáyé rẹ̀ kó pilẹ̀ nìyẹn irú obìnrin bẹ́ẹ̀ àbí òun àtọkọ kò bá jẹ́ pẹ̀lú ìyọ̀ǹda ọkọ àbí òun nìkan ló fẹ́ dáa sí ni àbáwọn méjèèjì ni wọ́n jọ ṣe ìmọ̀ràn ni pé àti wá gbọ́ lè ṣe sùúrù kọ́ ọmọ gánṣẹ́ ẹ̀dàgbà díẹ̀ sí i ní tó máa ń sọ̀pọ̀lọpọ̀ náà <laughs> ntí máa ń sọ pọ̀lọpọ̀ náà nù kì í ṣe nǹkan míì wípé ẹ̀rí wọn lóyún lọ́mọ oṣù mẹ́ta ìwọ̀n àníkíni ìwọ̀n àníkíni. àwọn lárúbáwá àwọn ọmọ wọn kì í jìnnà sí àwọn torí pé àwọn máa ń gbọ́ máa fún èèyàn tọ́ ni torí náà èèyàn lè bímọ lẹ́yìn oṣù kan míì bó lẹ́yìn oṣù kan àbọ̀ míì tẹ́jẹ̀ rẹ̀ bá dá kó lóyún mi nílò bàtí gáàpù tó mọ́ wà láàrin àwọn ọmọ wọn kì í ṣe kì í fi ṣe kì í fi jìnnà nítorí ìdílé nínú irú ìṣesí yẹn kò tọ́ sí àtẹkẹ́ni tí a fẹ́ irú oyún bẹ́ẹ̀ wallahu ta'ala alam ọlọ́run ọba ló fi má jùlọ. náà nítorí àsìkò inṣàlá tabaraka wa ta'ala a ó fi ìjókòó náà ti báyìí gbogbo ohun tí a wí tó ṣe déédéé èròǹgbà ọlọ́run àti sunna nabi muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run bá kí ó san alẹ́ san wíwí àti gbígbọ́